إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لعد وقف ولن وضع أتريكاتي يلون فن النبي محمد صلى الله عليه وآله وسلم وعلى إليه النبي وصحابه بنتي أنت ليلة النبي كيف جوجو بندي القيامة abẹ́lọ́n kó fi kẹ́tí àtọrọ̀ yìí kó fi kárí wọn ètò àdínà yóò sọ̀rọ̀ ètí à ń ṣe ní gbogbo ọjọ́ oṣù Ramadan iná ni ó tún bẹ̀rẹ̀ ní èní gẹ́gẹ́ bí a lè ṣàlàyé pé ní ká má gbàgbé pé aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún náà ni yóò máa jẹ́ ní ọjọ́ sátidé àti ní ọjọ́ sunday so abẹ́lọ́n fún ẹrú ọlọ́run ọba tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ̀ kó bá wa ṣàánú ẹrú rẹ̀ kó bá wa dúró tí kó bá wa fi sọ rẹ̀ sọ àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní àpapọ̀ kó ṣe àlékún dáadáa rẹ̀ kọ́ ọlá ìjọba oṣù rẹ̀ na gbogbo àwa tí a ń gbé ètò ọ̀dínà ìṣòro ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa alhukuk àwọn ẹ̀tọ́ so níbi tí àwọn ẹgbẹ́ ni pé hukukul ulama àwọn ẹ̀tọ́ tí a fún àwọn àfà so náà ni mò ń bá lọ so ẹ̀tọ́ tí a fún àwọn àfà mo ní ẹ̀tọ́ kọ́ ni ó yẹ ká kọ́ ṣàlàyé bóyá ni pé àwọn wo àwọn àfáà tí a fún ní ẹ̀tọ́ yẹn náà ni ní àná ni mo fi ń ṣàlàyé pé àwọn owó náà ń jẹ́ àfáà gangan torí pé gbólóhùn yẹn gbólóhùn tí ó ní ìdàrúdàpọ̀ ní ọ̀dọ̀ àwa Yorùbá ni kẹ́pẹ́ yẹn ní àfáà so èèyàn gbọ́dọ̀ mọ ẹni tó ń jẹ́ àfáà lóòótọ́ tó torí pé kí ni bí a àwọn àfáà tó ń jẹ́ àfáà gidi bẹ́ẹ̀ náà ni a rí àwọn afá tí wọ́n jẹ́ àwọn afá èṣù náà ni sheikh bin usaimin rahimahullah ni wọ́n ṣàlàyé pé dandan ni èèyàn gbọ́dọ̀ dá afá ẹni tí ó ń jẹ́ afá rabbani al-alimu so èèyàn gbọ́dọ̀ dáàmà sí al-alimu shaitani àwọn afá tó jẹ́ afá èṣù torí pé kí ni kathura man tazayyana bihim bizinati aw biziyi al-ulama ọ̀pọ̀ nínú àwọn ẹ̀ ṣe pé ọ̀ṣọ́ àfà lẹ́mọ̀ rí aṣọ àfà ni wọ́n máa gbé wọ̀ so ṣe sí àfà lẹ́mọ̀ rí tẹ́ bá ti rí wọn báyìí ẹ̀rọ pàfà ni wọn tó jẹ́ pé gbogbo iṣẹ́ ọwọ́ wọn ìwà wọn so ó yàtọ̀ sí ìwà wọn àfà so níbi lẹ́yìn náà ló fi wò pé ah, ó yẹ kí a ṣàlàyé ta ló ń jẹ́ àfà fún àwọn èèyàn so mo ti sọ àwọn àwọn ìròyìn kan ṣàlàyé àwọn ìròyìn kan nípa àwọn àfà ní àná so pé ìròyìn tí a máa fi mọ̀ pé àfà lélẹ̀ àfà lélẹ̀ nam ní ènìyàn tún máa bá lọ nínú àwọn ìròyìn tí a máa fi ń dá ẹni tó bá ń jẹ́ àfáàmà òun náà ni albu'idu anishiriki ẹnìyẹn gbọdọ̀ jìnnà sí ẹbọ bí àníwáàyà gbogbo tí ń jẹ́ ẹbọ àkíba ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ àfà sẹ́ẹ̀dì pé tẹ́bá wo àwùjọ tiwa yìí wọ́n mọ̀ pèèyàn ní àfà tẹ́bá wo kírítíkálì dáadáa ẹ padà rí pé kò yàtọ̀ sí àwọn baba aláwo lọ́pọ̀lọpọ̀ gbà so ẹ rí àfà àfà náà ni ó pera rẹ̀ òun náà ni yóò ní òun ní yẹ̀pẹ̀ nínú ilé tóun fi ń wo iṣẹ́ fáwọn èèyàn sùúrù eléyìí kì í ṣàfà o kì í ṣàfà o àfọ òkè máa ń tó pamọ́ o ọlọ́wọ́n bá ní ọba tó mọ nǹkan tó pamọ́ alimul ghaidi wa shahada lúwa lọ́ máa tó pamọ́ òun lọ́ mọ nǹkan tí ó hàn kò sẹ́nìkan tó lè mọ nǹkan tó pamọ́ tí ó wà ní ní tí ó ṣẹlẹ̀ sí ọlọ́la òun ọmọ kádàrá rẹ̀ tó lòlẹ̀ ayé wọn mọ̀ so ẹ̀rí pé àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ ní àwọn àfáà ń ṣòro iṣẹ́ yìí irú iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ tàgbọ́dọ̀ máa bá ní ọwọ́ ẹni tó bá jẹ́ àfà ẹbọ pọ́ńbélé náà nìyẹn bẹ́ẹ̀ náà ni àfà kó mọ ní pé òun ń ṣe oògùn fún èèyàn àwọn nǹkan tó ṣe pé ipò mi ènìyàn ọ̀ká bíi ká máa tajà ká máa tà ìṣọ́ra kò ní wọ́n ń ṣe fún yàn ọlọ́run ọmọ ènìyàn lè ṣe gbúrò àǹkan yẹn fún yàn tó bá já fa ẹ lè bá rúṣẹ́ yẹn lọ́wọ́ rẹ̀ ní àfa tí ń jẹ́ àfa tá à ń sọ pé àfa tá a pọn lé tá a fún ní ẹ̀tọ́ kò dọ̀ jẹ́ ẹlẹ́bọ ọlọ́wọ́n bá ní sọ fún ànẹ́sì tọ́lọ́ fẹ́lẹ́ pé kúl hábì a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní kúl hábì ìsẹ̀díìlì sọ fún wọn pé ojú ọ̀nà mi tí mò ń rìn láti fi ṣẹ̀sìn tí mò ń ṣe wá sí hábì ìsẹ̀díìlì ad'u ila mò ń pè yín pé kẹ́ máa tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ̀rí àfà ojú ọ̀nà rẹ̀ ní pé kọ́ mọ́ pé àwọn èèyàn pé kán wá sọ́dọ̀ ọlọ́run ọba ala basiratin pẹ̀lú ìmà ana wa man ittaba'ani sọ pé èmi àti gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé mi ẹni kí gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé lánàá nábì tó náà fẹ́ jẹ́ àfà gẹ́gẹ́ bí anábì sallallahu alaihi wasallam ṣe ń jẹ́ olùpèpè olùkọ́ wa ní ẹ̀sìn tó náà fẹ́ máa kọ́ àwọn yẹn sọ fún wa pé ó gbọ́dọ̀ ní ìmà wa subhanallah wa ma ana minal mushrikin èmi ò sí ní ẹlẹ́bọ̀ o ẹni pé anabi sallallahu alayhi wa sallam ń gẹ́gẹ́ fúnra rẹ̀ ó jìnà sí àwọn ẹlẹ́bọ̀ oògùn iṣẹ́ bọ́ òun gan náà tó wá tún jìnà sí ẹlẹ́bọ̀ ẹni pé ní tábà rí táàsọ̀ pé ah, àfà lẹ́ni yìí hmm, ní ti ń jẹ́ àfà o tí ó sì lẹ́tọ̀ọ́ ká máa fún un ní ẹ̀tọ́ àpọ́nlé ẹ̀tọ́ tó ní ká fún un tí yóò sì máa jẹ́ pà ń sin lọ́wọ́ bàbá tá a bá ń fún un ní ẹ̀tọ́ yẹn

ní wọ́n jẹ́ àfa ẹ̀sìn a lè rí ní ara rẹ̀ bí ẹni pé yóò jẹ́ ẹni tí a yóò jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí a ní máa rí gbogbo orú nǹkan yẹn ní ara ẹni tí a bá pè ní àfa tó bá kan náà ẹni tí a bá pè ní àfa ara nǹkan tí a tún rí ara ròyìn tá a lè lára rẹ̀ ni pé al-inshighalu bita'limi an-nasi wa irshadihim so ẹnìyẹn gbogbo gbà yóò máa bízì ní pẹ̀lú kọ́mọ kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ìsìn ni kọ́mọ tó àwọn èèyàn sọ́nà ni bákan náà kọ́mọ pa àwọn èèyàn láṣẹ pé dáadáa lélẹ́yìí báyìí tí ò dáa ní eléyìí so ẹ wo ayé al-Qur'an olùwọ́bá ní ẹ̀yin èèyàn kuntu khayra ẹ̀yin mùsùlùmí kuntu khayra ummatin ukhrijat lin-nasi ti jẹ́ àfáà ara ìwà tí a máa dára ni pé yóò máa kọ́ àwọn èèyàn ní oore ní gbogbo gbà so ìjókòó rẹ̀ ìjókòó bí àwọn yóò ṣe rí oore ni ìdìde rẹ̀ ìdìde bóyá àwọn yóò ṣe rí ẹ̀sìn gbọ́yé ni so kìràkìtà rẹ̀ yóò máa jẹ́ pé bóòlù àwọn èèyàn ó ṣe jáwọ́ níbi àbúrò tí wọ́n ti máa ṣe dáadáa ẹ wo Sufyan bin Uyayna rahimahullah ó ní arfa'u an-nasi manzilatan 'inda Allah man kana bayna Allahi wa bayna ibadihi ó ní àwọn èèyàn tó ga jù láyé tàbí sọ pé èèyàn ah, lálá làwọn eléyìí àwọn làwọn tó ṣe pé man kana bayna Allahi wa bayna ibadihi àwọn làwọn tó ṣe pé wọ́n ń bẹ láàrin ọlọ́run àti èèyàn àwọn ni wọ́n máa fa èèyàn súnmọ́dọ̀ ọlọ́run ọba àwọn ni máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run fún àwọn èèyàn àwọn àwọn á di ọ̀rẹ́ ọlọ́run wọ́n máa já lọ́wọ́ ṣàìtánì wọ́n máa di ọ̀rẹ́ ọlọ́run ọba wọ́n máa di ọ̀tá èṣù so Sufyan ibn Uyayna wọ́n ní àwọn èèyàn ńláńlá nìyẹn hmm, wọ́n ní tala wọn tó ń wa ụlọ anbiya'u wọ́n láwọn àfáàní àtàwọn ọba àwọn àfá àtàwọn ànábì àwọn ni wọ́n ń àwọn èèyàn kó lọ́wọ́ wọ́n ń fa àwọn èèyàn Sa'ad bin Abdullah at-Tusturi náà afálálá tí wọ́n ti lọ ní onímọ̀n àrọ́dà an yanzura ila majalisil anbiya ó ní wọ́n tó bá fẹ́ wò pé báwo ni ìjòkó àwọn ànẹ́bí ọlọ́run ṣe máa ń rí gangan ọ̀fẹ́ hmm, wò pé ìjòkó àwọn ànẹ́bí ọlọ́run mú ti ẹ̀fẹ́ mà sọ wá fẹ́ wọ́n ní fal yanzur ila majalisil ulama ó ní ọ̀lẹ́ wo ìjòkó àwọn àfà tó bá ti ń lọ síbi ìjòkó àwọn àfà kọ́ mọ̀ pé ìjòkó àwọn ànábì ọlọ́run lèèyàn ń lọ yẹn ó bí pé ẹni tó bá ń pè láàfà yóò ní ilé kéwú yóò ní ààyè ibi tí ó ti máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run ọba so eléyìí ara ìròyìn tí ọmọ wà lọ́dọ̀ àwọn àfáà ni so ó lè jẹ́ pé ààyè yẹn lè fẹ̀ ìgbà míì tó bá wu ọlọ́run ọlọ́run á ṣe ààyè yẹn níbi tí ó fẹ̀ lékéwu rẹ̀ á fẹ̀ títí ṣe wá rẹ̀ yóò gbòòrò ẹ̀yìn pàmò èèyàn mọ̀ pọ̀ ìyín kọ́ ni tó ṣe kókó fún wa so ṣé ìsà ń ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni ilé kéwù yẹn lè mọ́ fẹ̀ ibi tí ń ṣe wà sílẹ̀ lè mọ́ fẹ̀ so ṣé ìsà ń ṣiṣẹ́ kódà kó ṣe pé yẹn kan lọ́wọ́ wà pẹ̀lú rẹ̀ sísà ń rí yẹn ṣe so eléyìí láti mọ̀ pé ah, ẹni yìí ń ṣiṣẹ́ tọ́lọ́wọ́ bá ara kó ṣe lójú lówó gangan so ní jẹ́ pé iṣẹ́ tí ó mọ iṣẹ́ tí ọlọ́run ní kó máa ṣe ó sì mọ iṣẹ́ tí Ànábì sallallahu alaihi tí ó gbélé lọ́wọ́ so náà ni Sheikh Tusturi náà ni wọ́n ń ṣàlàyé ike man arada an yanzura ila majalis al-anbiya falyanzur ila majalis al-ulama bákan nínú àwọn ìròyìn àwọn àfà ẹ̀ntàrí tààrí ìròyìn àfà lára rẹ̀ náà ni mukhalatati an-nasi was-sabri ala adahu ìmọ̀ mix máwọn tí ó lè mọ ẹni tí ń ṣe wọ́n yóò lè mọ nǹkan tí wọ́n ń ṣe lẹ́bọ yóò lè mọ nǹkan tí wọ́n ń ṣe ní kúfúrú pẹ̀lú ọlọ́run mm, yóò lè mọ nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe ní ìyapa ọlọ́run ọba ìyapa àti anabi sallallahu yóò lè mọ wá mọ̀nà tí ó lè mọ gbà dárí wọn kú ń náà lànàbí sallallahu fi ni pé al-muslim alladhi yukhalitu an-nas wa yasbiru ala adhahum khayrun min al-muslim alladhi لا يخالط الناس ولا يصبر على هداهم النبي تبار مسلمي تشقي أم شسورو مسلمي أم شسورو على يعني يخالط الناس أم رقم ما وين سواء فاني نرى وربا يباوجو النبي مسلم تشقي يخالط الناس أم رقم ما وين ويصبر على هداهم أتوا من شسورو لوري أوان أبرتبان شفون anábì ní khayr mùsùlùmí yẹn lóore ju minal muslim ju mùsùlùmí alladhi la yukhalitu an-nas wa la yasbir ala àzàwọn tí kò lè mix máwọn èèyàn tí kò ṣe sùúrù tó bá fara ní tó túmọ̀ sí pé gbé tó bá fẹ́ jẹ́ àfà ó gbọ́dọ̀ jẹ́ ní tí yóò máa rò pọ̀pọ̀ máwọn èèyàn so ní tí máa ń jẹ́ kéèyàn orí bí rò pọ̀ máwọn èèyàn òun náà ni pé kí èèyàn ó ṣe sùúrù ìyíhun náà wàá múyàn láti máa rí wọn fà síbi dáadáa ìṣesí àwọn àfáànù so ẹ̀ríkọ́ ọlọ́run bá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam wíkẹ́ à ìwọ gan wa bi rahmatin minallahi linta lahum ó ní ara ìkẹ́ tọ́lọ́run bá ṣe fún ànábì ni pé ọ̀dẹ̀ fáwọn èèyàn púpọ̀ jù ó mix mọ́ wọn ó rò pọ̀ máwọn èèyàn lúwa ní walaw kunta faddan ghalizal qalbi tó apọ̀ bá le koko lẹ́mìí ni lam faddu min hawlik àwọn yóò ti sá fún ọ àwọn yóò sá fún ọ so ó ní pé èèyàn ni pé ọlọ́run bá ń sọ fún anabi sọ̀rọ̀ sọ́lá pé ah, èèyàn èèyàn gidi ni ọ́ èèyàn rẹ̀ ni ọ́ o mix máwọn èèyàn òun rúpọ̀ máwọn èèyàn òun ṣe sùúrù lórí àwọn aburú táwọn èèyàn fi ń kàn wàláhì bẹ́ẹ̀ sì lànà ibi sọ̀rọ̀ sọ́lá mi ṣe rí bá níbi ṣe rí nìyẹn sùúrù oríṣiríṣi náà ni anabi ní pẹ̀lú àwọn ìjọ rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn aláìgbàgbọ́ àwọn kèfèrí àìmọye ìgbà tó ṣe pé wọ́n da ìdọ̀tí sí anabi sallallahu alayhi wa sallam anabi ń ṣe náfìlà nínú kàábà so wọ́n sì mọ́mọ́ wọn lọ lè mú àwọn ìfun tí wọ́n kó kù níbi ẹran tí wọ́n pa wọ́n sì wá dá lé anabi sallallahu alayhi wa sallam lórí so anabi sọ̀rọ̀ gbọ̀n kí ni ẹ̀dà anabi sì kú mẹ́ so ìgbẹ́ dábà kí wọ́n dá síyàn lára so gbúdọ̀ léyìí ara àwọn nǹkan tí àfa gbọ́dọ̀ ní náà lélẹ́yìí tó bá kan náà àtàwádọ́ àfà ó máa ń ní ìtẹríba ni mm, ara ìròyìn àfà nù gbogbo tó bá fẹ́ jẹ́ àfà tó bá jẹ́ pé gírímọ́nká yìí wà nínú ìṣesí ẹnìyẹn ẹnìyẹn ti ó ti ṣàìṣe ó ti kó ìròyìn àwọn àfà yẹn ó ti kó kù mm. nínú gbogbo ẹni tó ṣe pé àdámọ́ rẹ̀ àbíká ní àdámọ́ rẹ̀ ìjọ rẹ̀ ní lójú ni ẹnìyẹn ẹ̀kọ́ bá mu èyí jà fáwọn pẹ̀lú ìjọ rẹ̀ ní lójú torí pé ìtọ́lọ́wọ́n bá kórìíra láyé òun náà ni kí wọ́n jẹ ẹni tí ó jọra rẹ̀ lójú tí kò ní ìtẹríba kódà ànábì sọ pé gbogbo ẹni tó bá ń jẹ ẹni tí ó bá máa ń tẹríba man tawada'a lillah rafa'ahu Allah ẹni bá máa ń tẹríba fún yẹn torí tọ́lọ́run ọlọ́run ó sì máa gbé ga àmín tó bá ṣe pé ó ń gbéra rẹ̀ ìgbéraga àìní ìtẹríba ni mo ń jẹ́ kí èèyàn máa ríra rẹ̀ pé òun ti di bákan òun yàtọ̀ sáwọn kan so àìní ìtẹríba òun lè rí àfọ́ọ́mọ lọ yóò ní káwọn ọmọ kí ó kọ́ máa rìn lẹ́yìn òun ń wò sí gbọ́dọ̀ rìn níwájú rẹ̀ láéláé òun ni gẹ́gẹ́ ní ọmọ kọ̀máǹdì wọn ká máa kúnlẹ̀ ká máa ba lúbúlúbú fóun so eléyìí kì í àìní ìtẹríba ni kọ́ra yóò bínú àfọ́bínú tó bá di pọ́ ọmọ kí ó kàn tẹríba fún un tó o ní kò kúnlẹ̀ fún un ẹ̀ríkìrí ẹni yẹn kò ní ìròyìn àwọn àfa lára nu ẹ̀rí ọlọ́run bá ń sọ fún anabi sallallahu alaihi wasallam ipe wakhfid janahaka liman ittaba'aka minal mu'minin olúwa ní wà nábì mo fẹ́ kó rọ̀ kó rọ̀ kó lọlẹ̀ fún àwọn tí bá ń tẹ̀lé ọ̀nà àwọn mùmìnì wọ́n gbéra galé wọn lérí má lè kankan mọ́ wọn má lè kankan mọ́ wọn ìṣesí àwọn àfáàní. Ànábì sallallahu alaihi wasallam náà tó wá sọ pé inna Allaha awha ilayya an tawadu'u ó ní ọlọ́run ọba ló ránṣẹ́ sí mi ó ní kí n sọ fún yín pé ẹ gbọ́dọ̀ mọ́ tẹríba ẹ mọ́ tẹríba tẹ́nìkan ní máa rò pé òun ti túrú jọ nìkan lọ ẹni pé ẹ máa ríra yín bákan kan náà ẹ máa ríra yín bákan kan náà ẹ máa rí i pé à mo jù lágbájá lọ ìlẹ̀ bá ṣe mo jù làkásìgbè lọ bí àti olú máa jòkó papọ̀ so eléyìí kò dáa so ara ní tí àwọn afá ń pàkíyèsí lé inú wà àwọn afá bákan náà ń pé ní afá yóò ní al-insaf wa ar-ruju' al-haqq so yóò ní dọ́gbadọ́gba mm, kì í ṣe déédé àfàànù kò ní jálábòsí àfihàn jálábòsí mm, kò ní ṣàbòsí ẹ̀sìn kò ní ṣàbòsí ayé wọ̀rọ̀jú ìlà hàk bákan ìṣesí àwọn àfààní pété bá ti ń gbọ́ ipe òdodo kan hàn sí yóò sì máa padà síbi rẹ̀ pé ẹ̀ẹ́n à ìmọ̀ pélé ìbò ṣe rí nìyí sọ wípé wọn ṣàbòsí ọ̀rọ̀ tó yé ọ tó yí ọ pé bó ṣe rí leléyìí wọn náà lọ sọ pé bó ṣe rí leléyìí àmọ́ yọ tó wá di pé lílò rẹ bá wá dé hmm, tí ọ̀wá fẹ́fọ̀ rẹ tí lílò rẹ ò fẹ́fọ̀ rẹ ọba tó pàlùdà ó wà ní irọ́ o kò rí bẹ́ẹ̀ so irú àfáàn yẹn ah, aládàáwò àfáànù aládàáwò àfáànù tó wà mọ́ wá wá ẹ̀ lọ yóò mọ̀ wá lọ yóò mọ̀ lọ àdìsí ànẹ́bí yóò mọ̀ lọ ẹ̀kúnrán yóò mọ̀ lọ ọ̀rọ̀ àwọn sálàfù lọ́rùn àbí ọ̀rọ̀ ara rẹ̀ irú ẹnìyẹn kò sí ìṣesí àfa lára rẹ̀ ẹtù rẹ̀ nìyẹn padà da yérú yóò bá yé jẹ́ so ìgbà tó ikú wọ̀ gangan ò ní kápá ẹ̀ ní ara rẹ̀ láti fi tẹ̀ sí òdodo tó ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí tó ti mà so bóòlù yẹn ṣe fẹ́ ṣe so ẹwọn àwọn tábà lọ́wọ́ àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam àpèjúwe pọ̀ lára wọn gan àwọn tàbí ìrìn àpèjúwe pọ̀ lára wọn ó mọ̀rọ̀ ó ṣẹlẹ̀ sí láàrin wọn àti sọ̀hábà tó ikú yóò padà mọ̀ pé ha wọ́n lọ wà lórí òdodo lẹ́wọ̀lẹ́ fúlán làhálàkẹ́ Umar pété ìbá ṣe ìwọ̀ yìí ah Umar bá kàn parẹ́ nìyẹn ni pé ìbá ṣẹ ṣẹ lọ́run àmọ́ wọ́n lọ dá mi padà so òdodo hàn sí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti padà ẹwọ̀ ọ̀rọ̀ Imam Malik náà so òdodo hàn sí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wípé téèyàn bá ń fọ ẹsẹ̀ yẹn máa ń la ẹsẹ̀ ni wọ́n ti padà so bí àwọn àfọ̀ àyẹn ṣe rí báwọn sọ̀hábà yẹn rí nìyẹn àmọ́ kó jẹ́ pé àfa jẹ́ alágídí pé stand tí n bá ti mú mokif tí n bá mú gbogbo ń tẹ́ bá sọ fún mi ìní gbọ́ ẹ lè sọ̀rọ̀ fún mi kí n já okùn bí tí n ṣe yìí so ṣé àfa lọ fẹ́ pera rẹ̀ hùn èèyàn di àfa ṣetán nínú so nísìn wọ́n ti wá jẹ́ ẹni tí ó ń ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam kí ló dé tó lè rẹ̀ ẹ̀mí rẹ̀ lọ́lẹ̀ yányá fún òdodo yányá tó yí pé nǹkan kan ó ti hàn sí ọ pé ha kíní yìí mo ṣe mistake ni àbí kíní yìí ah ìmí náà ti sọ̀rọ̀ yìí rí bóyá o ti wá gbàgbé <laughs> torí ngbà míì tí ẹ bá ti ṣe báṣù ti pẹ́ ngbà míì nǹkan mi lè padà hàn sí ìyàn tó yẹ pé o ti sọ láti fi ọdún mẹ́wàá tó ti sọ pé bó ṣe rí nínú òdodo rẹ̀ ó tún wá hàn sí ọlọ́nà mi lọ́nà kejì wọ́n padà ọwá rí pé ìdàkejì rẹ̀ ló ń sọ àwọn èèyàn wá yọ jáde fún ọ pé àbà ìdàkí ń tọ́ ń sọ yìí táwọn èèyàn sọ fún ọ pé ń tọ́ ń sọ ní ìsín yìí náà ó ti bó ṣe rí ni ọ wá ṣe dédé tó sọ síwájú un padà kú ń bẹ́ẹ̀ padà kú ń bẹ́ẹ̀ tó ń pè ní al-insaf wal-ruju' ila al-haqq lọ́la afá bí mo sọ pé ar-ruju' ila al-haqq fadila ó ní kí n sì rí òdodo lẹ́yìn ìgbà tí yàn ti wà wọ ọmọ ìrọ kí n sì padà síbẹ̀ fadila orí láńlá ni oore ni fún yàn lọ́dọ̀ ọlọ́run ọba kódà oore ni fún yàn lọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ èèyàn pàtàkì wọn kò yá èèyàn gidi lélẹ́yìí àmọ́ kó wá máa kọ̀ǹtínù lórí ìbà lórí lórí lórí tó rọ́ǹgì lélẹ́rí tó tó mọ̀ wá dààmú ayé ọmọ fìtínà lè ń máa ọmọ dábálbálà kalẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn tí ojú wọn ọ̀la sírí ọ̀rọ̀ ẹ̀sìn àdáwùlá ńlá ni orí eléyìí so àìrírò ṣe sí yẹn nínú ṣe sí àfáà so bákan náà ẹni tó bá jẹ́ àfà tó jẹ́ àfà ẹ̀ àfà gidi àfà ẹ̀sìn yóò jìnà sí almirah waljadal walkhusumat ghairi fahida àwọn ìyàn ìyàn ìyàn fanfa tí ò láǹfà nínú ń ṣe kọ́lá tó bá ní kankan tó ń ṣe lálàyé tó bá ti ṣàlàyé yẹn kéde pé wọ́n wá fi gbogbo ọjọ́ ayé mọ́ fi jiyàn tó wọ́n fi gbogbo ọjọ́ ayé jiyàn pé àfi dandan gbọ́dọ̀ gbọ́n tí mo ń sọ yìí àbí ìnígbà káwọn èèyàn kọ́ borí ní ìnígbà sòtán bá ti rí àlàyé wọ́n ṣàlàyé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti gbà wọ́n ti ń lọ tí wọ́n nìyẹn sòyìn náà ni alimami ahmed ń sọ ipe ha ipe tí ń jẹ́ sunna tarkul mira wal jidal wal khusumat so n ti ń jẹ́ sunna nìyẹn kéèyàn ń ṣe sunna yẹn ń jẹ́ àfa sunna yóò jìnà sí gbúrò nǹkan báyìí tí ọba tí a bá wọn yàn ṣe bóyá jìdáàl àbí mìíràn yóò jẹ billati hiya ahsan turulu wọn ni wajadilhum billati hiya ahsan ọ̀nà tó dáa òní máa sọ pé òní làákàyè òní ìmọ̀ kankan aláìbọ̀kan lélẹ̀ yìí ẹ̀rí pé pònú lélẹ̀ yìí ní kankan kan mm, mm, mm, so àwọn àfọ kò sí yẹn nínú wa àwọn àfà sí yẹn kọ́lọ́mọṣà sànù wa fún wa kó sànù wa so ẹ̀rí. النبي صلى الله عليه وسلم أني أنا زعيم بيت في ريض الجنة لمن ترك المراء وإن كان محقا Ànábì ní èmi ni màá jẹ́ olórí ojú ọ̀nà kan nínú àlìjẹ́nà ẹni pé èmi ni màá léèdì àwọn kan wọnú àlìjẹ́nà liman taraka al-mira àwọn náà làwọn tó ṣe pé ọba fi yàn jíjà kalẹ̀ wọ́n yí jiyàn wa in kana muhiqqan kọ́dà kó wà lórí òdodo láti ṣàlàyé tí ẹ fi yókù lẹ̀ kò ní torí pé òun fẹ́ tọ́ asọ́dùn kí tọ́ wa tán lẹ́nu rẹ̀ so eléyìí ìṣesí àwọn àfẹ́ àwọn àfáàní bákan náà azuhud ìrí ayé sá ìṣáfáyé kí wọn amáyé níwọ̀nba kí wọn mọ wọ́bẹ̀ ayé kí wọn máa ṣe kìtàkìtà fàálà òjì ìjàgbọ̀n lérí ọ̀rọ̀ ayé kò sínú ṣiṣẹ́ àwọn àfáà náà kì í ṣe bẹ́ẹ̀ wọ́n máa ní zuhud wọ́n máa ní ìráyé wọn kì í ní fáàrí ẹ̀rí àwọn afáàtún náà wọ́n jẹun ní fáàrí ìráyísá ló jìnà tí wọ́n onímọ̀ fàyè ṣe fáàrí pé ẹ̀rí bíta wá lówó dé báyìí ẹ̀rí tí ẹ̀rí pé ọlá wá ti wá ga báyìí ẹ̀rí pé ipò wá ti wá ga àfún ìpín ṣe báyẹn bákan náà tó bá dẹ̀ ń fà wọ́n sí ayé kọ́lá tó bá ní nǹkan tí àwọn ọmọ tí ẹ̀mọ́ fi ń lo ayé alùsọ àwọn àfa àwọn àfa àwọn kí ń lọ lè kórè bọ ayé wọ́n máa ń sá fún ayé ni sọ ara ìsáfáyé ni pé wọ́n máa ń sá fún àwọn aláṣẹ sọ kóra báwọn aláṣẹ bá ń fà wọ́n kì í ṣe páwọn ni wọ́n mọ̀ lọ lè tàtọ́ lórí pé afẹ́ dọ́dọ̀ yín afẹ́ dọ́dọ̀ yín àwọn àfa àwọn kì í ṣe báyẹn so àwọn ọ̀rọ̀ pọ̀ lóríṣiríṣi lọ́rọ̀ àwọn àfa lórí pé ẹni tó bá fẹ́ jìnnà ẹni tó bá fẹ́ wà nínú àpọ́nlé ọlọ́run kẹ́niyẹn kó jìnà sí ojú ọ̀nà àwọn aláṣẹ so àwọn afáàsùn náà àwọn afá náà lápẹ́ láfáàsùn náà gbogbo ẹni tó bá nílò àwọn nǹkan báyìí là ẹnìyẹn wàá jẹ́ àfáàsùn náà hmm, ó jẹ́ àfáàsùn náà so ẹni tó bá wá jẹ́ àfáàsùn náà báyẹn tó yẹ kó gbọ́ àwọn ìròyìn yìí ó pèsè lára so àbí èyí tí ò tí ní gan ń wá ọ̀nà pé á ah, èmi náà gbọ́dọ̀ yí papọ̀ bá gbọ́dọ̀ yí báyìí torí ṣé ló gbọ́ àwọn ìròyìn yìí ìròyìn tó yàn gbìyànjú tó yàn jẹ ẹ̀mí ara yẹn ń pa ni pé mi náà fẹ́ rí bẹ́ẹ̀ ẹ̀rí báwọn kan ṣe máa ń jẹrà ń pàṣẹ pẹ́lú mi tí wọ́n fẹ́ rí bí lágbájá táwọn bá fẹ́ rí bí àfa kan wípé àwọn fẹ́ kẹ́mọ̀ pàmò láfà gidi wọ́n wá ní àwọn aṣọ tó mọ̀ lọ lè wọ̀ èlòmí àmọ́ lọ lè wọ aṣọ yóò ní irú àwọn aṣọ táfà lágbájá máa ń wọ̀ lélẹ́yìí kódà èlòmí tó lè mú kọ́sà olùbílá wà ní ọlẹ́gẹ̀dẹ̀ torí kí ni kọ́sà fi lè ní pé ó ti di àfà wallahi nínú islam yẹn kọ́ lè yẹn fi ń di àfà ìyẹn tí ẹ̀ fi ń jẹ́ àfà òun náà la kàkalẹ̀ yìí irú ẹni yẹn kì í ṣe pé kí yẹn ó lè yàyàn wèrè kí yẹn ó lè bá ti yẹn jẹ́ irú ẹni tá rí báwọn olóògùn lẹ́nu yẹn olóògùn náà so àfà kò í ṣe pé ẹni tí yóò wá ní mo lè tàǹkarú nìsín mo lè fi kálámù kálámù mi ní fi dá ọlẹ́kùn à ń ṣe kándúkándú nìsín ní pé bó ṣe ń ṣe kándúkándú sí mi ní ti fi kálámù ọ̀hán lè mà àwọn afọ òkè ń ṣe báyẹn o àwọn àfa tó jẹ́ àfa gidi kọ́dà yẹn jẹ́ ń sọ fún yín ẹni tó bá jẹ́ àfa gidi wọ́n lè nà á wọ́n lè nà á tí nǹkan kan ò sì ní ṣe wọ́n lè bu tí nǹkan kan ò sì ní ṣe kọ́dà àfa yóò tó wò pé àwọn eléyìí ọmọ ni ọmọ ni àbí kó rí pé tọ́ ọlọ́run ṣàdánwò fún mi ní àbí mi náà ní nǹkan kan tí mo ṣe tí ọ̀dá lọ fi fèrè ilé ìṣàdánwò fún mi láwọn afá gidi ṣe rí lélẹ́ yìí àwọn afá tí ń já àwọn afá àwọn afá àwọn afá ìsìn wọ́n ṣe rí nù àwọn kí wọ́n fẹ́ fún fò kọ́mọ ní ìbá tiẹ̀ jẹ́ ìhàn ní ìmọ̀ kò so ẹ̀dá kò gbogbo àwọn tí à ń jẹ́ ọmọ kéw ẹ̀jẹ̀ ká wá wá ń tàfi jẹ́ àfà láwọn ìròyìn àfà gidi tí ẹni tó bá wá rí báyìí òun ló wá lẹ́tọ̀ọ́ ká máa fún ní ẹ̀tọ́ àfà òkúkúlù ìlànà tí a wá ń sọ yẹn àwọn ẹni yìí ló lẹ́tọ̀ọ́ sí ní ká mọ̀ pé ah, àwọn ẹni yìí ẹni tí ẹ̀ gbọ́dọ̀ fún láwọn ẹ̀tọ́ yìí ni wọ́n tí ẹ̀ bá wá ń fún wọn lẹ́tọ̀ọ́ yẹn ọlọ́wọ́ sì máa fún yàn ní ládàá ọlọ́wọ́ máa kọ́ àkọọ́lẹ̀ fún yàn pé ah, ẹni yìí ń tẹ̀lé àṣẹ ìmì ọlọ́wọ́ ọba torípọ́ ọlọ́wọ́ ọba ló إنما يخشى الله من عباده العلماء. ulama olúwa tí ní èmi ọlọ́run ọba ẹni tí èmi ọlọ́run ẹni tí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ èmi ọlọ́run olúwa tí ní ẹni làwọn afá olúwa tí ní yarfa'u Allahu alladhina amanu minkum walladhina utul ilmi darajat olúwa ní wẹ̀yìn mọ̀mí ní àwọn tó bá jẹ́ mọ̀mí ní wọ́n nípò lọ́dọ̀ ni àmọ́ àtọ́ bá tún jẹ́ onígbàgbọ́ ipò wọn tó ga àwọn tó ń tó jẹ́ àfà ọ̀lẹ́dínà orí tòlẹ̀ ilm darajat àwọn tàbá fún nímọ̀ tí wọ́n tó gaga tó jẹ́ àfà ipò wọ́n ga ọ̀nà ọlọ́run àwọn náà nídìí ká fún ní ẹ̀tọ́ tó wá dọ́lọ́run bá di ìdìnnìlá tó bá di ní ọ̀la tó kó ṣe ní ọ̀rùn fún wa àwọn bá ṣe wa máa ń sàpọ́nlé àfà náà láwa mú ẹnu lé tó kọ́ lọ́mọ ṣáà ní ẹ̀sán olóore àwọn tàbá fẹ́ pèsè orí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine so wà á lè pè fún ìbéèrè àbí fún ìmọ̀ràn so bákan náà àti ọlọ́run fún ẹni tí ó ṣe onígbàwó ètò yìí kí ọlọ́run kó bá ṣàbáwá dúró ti ẹrú rẹ̀ kó ṣàlékún dáadáa fún un ọ̀fọ̀fà tá àṣàrò mi òun ni ó ń dágbére pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh